gbọ́dọ̀ máa dúró mú ẹni dúró mú ajé. ẹnu ṣe tí láìsí yóò bá ti tó ọmọ ayé tó kánú láìsí yóò láti permanent o because ẹ máa gbé báwa tá a wá tọ́nà sí láìsí yín a máa tún fi ká a máa tún lo fluorescent gan fún yín. Nǹkan tẹ́ bá ṣe ayé máa sọ. Wọ́n wú mi, run for your life, trust no one lórí ibi tá a bá dé yìí yorùbá wọn lè sọ ẹ sọ fún ẹ sọ fún ìyá mohbad pé pẹ̀lú gbogbo wọ́nran wọ̀nran tó ń ṣe wọ́n máa kàn padà nù torí àwọn náà má lè lọ́rọ̀ wọn wọ́n padà nù ṣé bá wọn ti fẹ́ wá fún lábẹ́rẹ́ ajá yẹn á máa gbó ni á máa gbó gbúgbúgbúgbú lọ́wọ́ ìgbẹ́ ti láti dọ́gbọ́. ẹ ẹ wò ó. This is Team Wumi kò tiẹ̀ dẹ̀ wáyé mi mọ́ ta ló ń sọ̀rọ̀ lọ́wọ́. ọ̀nìṣìtù ìfúnṣọ́ tẹ́mi ṣé mo pé mo sọ lọ́jọ́ pé ọ̀nìṣìtù ẹ̀jẹ̀sí pẹ́ẹ́dẹ̀ ti parí kẹ́yìn lè ó fi dàrú kò yé wa mọ́. wọ́n ní tí kulé ò bá pani tòde ò ní pani tí àwọn ò bá máa sọ information àwọn tó ń gbé lọ fún kàrí mọ́ wọn ni màá rí nǹkan gbé fún àbúrò àtẹ̀gbọ́n ń jà ẹ̀yìn mú àrẹ̀gbọ́n ẹ̀ tì í bọ̀dì and you claim ìyàwó ọmọ yìí ni òun àtẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ ń jà torí owó tó ń fún yín màmá ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tó máa kù yín nínú sàárè bàbá wí a kú bàbá sọ̀rọ̀ lálọ́ èmi ò ní ẹ bá ṣépè fẹ́mi o ẹ ṣépè orí yín ló máa dàlẹ̀ àfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó wà lẹ̀ yọwọ́ yín mọ́ ló kù lè pé yín ló máa mú mi a lè ti torí pé ọmọ yín kú kẹ́ wá máa ṣe nǹkan tí ò dá ká wá máa dá ṣọ́ọ̀bù yín hmm. ẹ ń fi láì fọmọlọ́mọ ẹ fi ń gbá géèmù nítorí owó tẹ̀yìn fẹ́ rí wọ́n fi ìlú òyìnbó wọ́n fi ń gbé yín mọ́ra wọ́n fi àmàmọ́mọ́ yín wá sí Canada alágbé yín wá sí Canada wọ́n fi ń gbé yín mọ́ra ìyá ibi tẹ̀ táwọn ọmọ yín bàbá dé lọ́ọ́ máa dé ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ lọ sùn oorun tí èèyàn ń sùn ẹ má fi àtẹnujẹ kẹ́ fi ta ọjọ́ ọ̀la yín Liam lọ́jọ́ ọ̀la yín ti jà fún gan ẹ̀yin gan wọ̀ sí ju dòsí lọ ṣèbí dòsí tiẹ̀ yìí gbójú ara ẹ̀ wùmí mọ̀ pọ́ta dòwùmí ti mọ̀ pé ọ̀tá mi ni dòsí ẹ̀yin tó wá tó tó tó fẹ̀yìntì tá à ń kí níta tá à ń yìnyín pa ìyá ìyá abiyamọ ni màmá mo wà disappointed nínú yín o ẹ fọ́ọ̀lù ọwọ́ mi torí ọ̀rọ̀ yìí máa sọ pé trust no one ẹ má jẹ́ ọlọ́run ní ká gbára lé ẹ má jẹ́ agbára lé anybody ọ̀rẹ́ lẹ́yìn lè di ọ̀tá lọ́la hmm. kí ló dé ẹ wá jẹ́ kí owó èlò lọ́ ń fún yín ṣe chicken change wọ́n á lé yín lọ́wọ́ wọ́n á fi wọ́n kó ẹ̀yìn ẹ̀yìn àtìyàwó ọmọ yín wọ́n kọ síra yín gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí atọ́kùnrin inú yín àtòbìnrin inú yín gbogbo yín ẹ̀ ní lálẹ́ ẹ̀ ní ní alẹ́ ṣẹ́rí géèmù tó ṣẹlẹ̀ lẹ́yìn inú tèmi ń dùn àwa ti rí gbogbo kinní yìí ti pẹ́ a ti rí tipẹ́ gbogbo ìmọ̀ yín àtẹ̀yìn tẹ̀ sọ kí ẹ láyà sílẹ̀ gbọ́dọ̀ wá fún wa ẹ rí pé ìṣe shame on you people ẹ̀yin àgbàlagbà yálé ilé wọ́n ń gbé ọ̀rọ̀ wá fún yín. ẹ fi ọyún ẹ fi ní. ìyá Mohbad àwọn tó ń sọ̀rọ̀ yẹn sìn bóyá àwọn ọmọ kéékèèké gbogbo àwọn tẹ ẹ máa tí ìwọ àti Wùnmí máa ní kó máa bú èmi àti ẹlẹgbẹ́ ó máa máa bú wa wá tún bú ọkọ ẹ̀ náà wá bú everybody wá máa tatọ́ sí everybody lára now ó wá kàn ẹ̀ wọ́n ní Wùnmí kó run for her life kó run for her life based on kíni kíni nǹkan tó àṣírí tó wà láàrin wa àti Wùnmí tí Wùnmí máa máa run for her life so torí pé Wùnmí fẹ́ run for her life yẹn ni Wùnmí ni mo fẹ́ mo fẹ́ rí play ibi tí wọ́n ní pé ẹni tó bú ẹ tó sọ pé òun òun apologize sí ẹ o ẹ máa gbọ́ ẹni tó sọ pé ọmọ àkútùkú lọ́nà ọ̀run o ẹni tó sọ bẹ́ẹ̀ o tó ní ọmọ ẹ àkútùkú ẹ lọ́nà ọ̀run ó sọ yẹn tán to her apology nìyẹn o ó tún wá ó tún wá kó fún gbogbo yín ó tún tàn yín oh sorry jẹ́ kí n gbé kinní ìwálẹ̀ náà kí n kọ́kọ́ wà fún mi ó kọ̀ dùn mí ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn máa farabalẹ̀ ni. You could touch the screen, please. Okay. ó ní òun apologize ẹni yẹn ní òun apologize ni o mi ò gbọ́rọ̀ ẹ̀ apology yẹn very weak. Bo. Boo. Guys, can we take this like um, string to 50,000 K? Mm-hmm. 50,000 K from 35, 37 to 50K. Can we do that? Okay, so. let's get, let's start doing that. Tap, tap, tap. Okay, so let me play now. Sorry. ti wait i'm coming. coming on um, this course was just because of abiyamọ tí mo jẹ and um, everything tí mo bá ti ṣe lórí justice from Mohbad whether by commenting whether by giving my submission anything tí bá ti fi participate kí èmi àti ìdílé mi àtàwọn ọmọ mi kọ́ kó sọ wálé sọ̀rọ̀ ẹ tó bá jẹ́ burúkú ni mo ṣe kọ́lọ́run kó san mí lẹ́san tọmọtọmọ tó bá wá jẹ́ rere náà ni mo ṣe kọ́lọ́run kó jọ kó mí lẹ́san tọmọtọmọ mo máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mohbad olóògbé um, I don't know you might see me you might not see me however tó bá tó bá ló kú rí yàn whatever tí bá ṣe or tí bá ti sọ just find a place wherever you are foríjì mi má bínú máa lọ sọ́dọ̀ ọmọ omi ọmọ omi ni àjọkẹ́ whatever tí bá sọ tó bá upset tó bá upset ọmọ mi ẹ bí ẹ má jẹ́ kó pàtó because mo fẹ́ kí voice mi kó lọ fún whatever tí bá sọ ọmọ omi tó bá upset ẹ bínú torí ọlọ́run kọ́ mi arábí ọmọ ló ta mí but deep down me àti gbogbo ìṣẹ̀dá tó bá wà lórí platform ìjọ yẹn wọ́n á mọ̀ pé kì í ṣe bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn but gbogbo ìṣẹ̀dá tó twist ọ̀rọ̀ yẹn. Mama Mohbad, if you take this kind of apology, I'm sorry for you. Ah, somebody mentioned with her mouth akutu kwomwe, lononu. then the person is saying it eh, is abi I should play it àkútùkù yẹn very clear lọ́nà ọ̀run pé kí ni àṣírí Mohbad táwọn fẹ́ gbé jáde then look at what this person person is saying apologizing oh god i have uh, Mohbad it's not like that eh, kìnní kan my darling Wunmi it's not kìnní kan are you for real now ó wá di tọ́ọ̀nù tiẹ̀ kò tí ì sọ̀rọ̀ ó wá ní eh, it's not like that ló ṣe lọ how else would they have gone how else would it have gone that you will wish the the the the the, the child Liam that you people said you are doing justice for Wumi, the the man that owns everything, the money, everything, with whatever thing Wumi might be giving out to people, is for everything is for more. They said that boy should buy life after death, go to cool down. They also said that he's a ritualist. That there's more they want to spill. Is it because they are covering it? Is it because they are covering it that there's more they want to spill? That he intended to use Mobas, mom's mother, who happens to be grandma, maternal grandma. He has a gun in the house. They want to use the gun to kill their grandma. Grandma. They said that and she said it didn't go like that. and Mama Mohbad, they will tell you that kind of thing. Uh, then if if you can take this as Koribe, then I need people to sign for me regarding you. I know Folashade understands the game. She knows what is happening. I know why I'm calling Folashade. Okay, continue. You here? ṣe ní èpè ẹ tó bá wíwé èpè èpè máa mú ẹjọ mi ní lójú three minutes lọ liam ọmọ ọmọ ló jẹ́ fún mi mo tọrọ àforíjì lọ́wọ́ ṣẹ̀dá ẹ̀ mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ whatever tí bá sọ tó bá fi pé mo mo drag bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ jọ nítorí ọlọ́run ọkọ mi má bínú foríjì mi foríjì mi torí ọlọ́run má bínú ìyá Mohbad. sọ ẹ bá rò pé mo gbé ọmọ yìí ṣépè ìṣẹ̀dá òkú ọ̀run tó bá jẹ́ pé mo gbé ṣépè kò bí mi tí ìbá gbé ṣépè èmi nìyẹn ọlọ́run nìyẹn ẹ má bínú o gbogbo tí bá sọ tẹ bá fi pé mo gbé ọmọ yìí ṣépè tó fi wá mú pé ẹ̀yin náà ṣépè dání ẹ̀yẹ ṣépè yẹn sílẹ̀ láàrin ìgbà tọ́lọ́run. ìrèkùn á dẹ̀ jáde ń bẹ̀ ọlọ́dẹ̀ olóhùn kọ́ọ̀rì kún gan onítọ́wọ́ tó ṣe ká má jẹ́ kí tó sì mọ̀ mi ò ní tú tán wọ́n ti sọ́kọ́ tó bí àwọn ọmọ bàbá. àwọn nonsense talker ló dé so uh, if I remember I will still show more you, you can see when I was listening to it I uh, I felt I felt <sighs> how can you Eh, eh, more or less like reverse psychology in here. how can you still be saying that in your wife when you you